<clears throat> والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل ليني على أونتياتك سواجه يحب الله سبحانه وتعالى الفطرة على الخلق ويأمر به ولذلك حرم التجسس ونهى عنه يحب الله ẹ̀rín tó wọ ọlọ́run أن ọba على الخلق كما asẹ́tọ́rọ̀ alẹ́dẹ́kọ̀lẹ́kọ̀ الدار. máa bà sílé àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀ bá pé èwo ló wọ ọlọ́run o èwo fẹ́ o ká máa fà àwọn èèyàn ní àbí máa bo àṣírí wọn pẹ̀lú àwọn ẹ̀rí níta kàṣíwájú yìí àfa lọ dájú pé èyí tí ó wu ọlọ́run tọ́lọ́run fẹ́ òun kọ bàṣírí ẹ̀dá ọlọ́run. wọ̀nyá amúrú bíyì èyí ò ní kakọ́ ọlọ́run fẹ́ ó tún wá pa á láṣẹ. ẹ̀mọ̀ pé èèyàn lè fẹ́ nǹkan kọ́ mọ̀ pé dandan ni bọ́ bá wù ọ́ ṣe o àmúdùnmá ni bọ́ bá ṣe o ọ̀rọ̀ ọmọ bàṣírí àwọn ẹ̀dá ọlọ́run kọ́dọ̀ kọjá kó wu ọlọ́run nìkan olúwa pa wá ní àtẹ rẹ̀. wàlídàálíkà harrama tajassusa wa naha àlù odi mẹ́ta ọlọ́nfẹ́ ọ̀pàtẹ rẹ̀ wa harrama tajassusa wa naha àlù ọwọ́ àti ní haramu ká máa fọkàn sí àwọn ẹ̀dá ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta ibi tó ká mọ ìwò lọ́yẹ ká máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́nfẹ́ nǹkan ọ̀pá aláṣẹ ọ̀sọ̀ ìdàkejì rẹ̀ ọ̀sọ̀ di gíní ọ̀sọ̀ di haramu kí ni ìdàkejì máa bà sílé àwọn èèyàn máa fi mú fínlẹ̀ máa wádìí kí ni wọ́n ń ṣe kí ni àtẹ̀jẹ́sùs máa fi mú fínlẹ̀ máa tọpinpin àwọn èèyàn máa gbé kámẹ́rà sí àpò máa fi fóònù bọ abẹ́ ṣòkòtò èèwọ̀ ni o ẹni ọba mọ̀ èèwọ̀ ni o. وقد أخبر الرسول صلى الله عليه وسلم أن من ستر عبدا في الدنيا ستره الله في الآخرة قال النبي كيامه صلى الله عليه وسلم lẹ́yìn gbogbo ìdáwí owó ọlọ́run ọlọ́run pa aláṣẹ èèwọ̀ ní kọ́ máa tọ́ fún pé àwọn èèyàn bọ́ọ̀ bá wá ṣe ń tọ́lọ̀ ń fẹ́ yìí àṣọ orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan. ànábìlẹ̀ ni ọba bàtìrì ẹ̀dá kan láyé ọlọ́run ọba àtìrí tiẹ̀ náà láyé kìyàmọ́ ẹni ọba ti tó àtìrí tọ́tọ́ pín gbé àwọn èèyàn náà òun náà ní ma náà da sọ́ọ̀bù ńkọ̀rọ̀ yàrá àwọn jáde nínú tí ọ̀fẹ́ káyé ọmọ nípa àwọn orí íńtánẹ́ẹ̀tì lòun náà ti ونهي صلي الله عليه وسلم عن تتبع المسلمين والتجسس عليهم فيما يخفونه من أعمال النبي محمد صلى الله عليه وسلم أفاني قال أمه النبي قوم قوم أما تطنق المسلمين máa fi mú fúnlẹ̀ ń pa kí ni wọ́n ń gbé pamọ́ tí wọ́n fáwọn èèyàn mọ́ alifawa èdè àwọn àǹfààní tààrí mọ́ni ní sọ́márì àlùkùdà alákọ̀ọ́kọ́ fábùlù sítìrì alẹ́ mùsùlùmí wa annahu sábàbùn lè sítìrì láàyè yawm al-qiyamah a àríkọ́lẹ́kọ̀ọ́ ní ọ̀ǹda kàyí ọ̀la ládàá oore ṣé ń bẹ ń bi kéèyàn máa gbà ṣe rí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ o kódà àtúnrí gbọ́ bẹ́ẹ̀ ìpè nínú tí èèyàn bá fẹ́ káàkiri ìwọ̀n bò láyé kìyàmá máa bà sírí àwọn èèyàn láyé àdéhùn ọlọ́run létí òní yẹ ẹni ọba bà sírí èèyàn láyé ọlọ́run ọba sírí rẹ̀ ní àlùkìyàmá eléyìí ò pé ká máa fọwọ́ ra ẹni tí ń sa burú lórí àmọ́ ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni pé èyí tí wọ́n ègbé jáde ọ̀hún má lọ dúró létí wíńdò wọn o má ra àyàn bí ìgbà tó kàn fẹ́ kí wọ́n ní kọ́ wa rárá gbé kámẹ́rà ń báyìí àwọn àlẹ́ wọn o lórí íńtánẹ́ẹ̀tì àwọn ní o ọlọ́run ṣe dáwà dáwà sínú ẹsẹ̀ ní fún o ẹsẹ̀ ní o ẹ̀dá kan ẹ̀yà lọ mọ̀ ntọ́lọ́ bẹ̀ wá tó yàn má bàa kàbùkù tó yàn bá ti ntọ́lọ́ wọn bẹ́ẹ̀ ló kọ́ ọlọ́run yọ kàbùkù o tí wọn bá ti kàbùkù lọ́dọ̀ Ọlọ́run oru bí òun yò tí wọn máa wá dojú ẹgbẹ́ yẹn ti lóun fẹẹ gbà ládàá ó tún máa gba ẹsẹ̀ ṣe máa tọ pínpín àwọn èèyàn ìwọ nínú ṣẹ̀ríà o máa wádìí wọn máa bá kiri wọn olùwọ ọ̀rẹ́ nìkan lẹ́yìn o ànábì ní ń yí o sọdọlọ àrùsọlọ àfìtá bá rí bí wọn bá ṣe àní fọwọ́ra wọn lórí pé ẹ máa ṣe lọ láì dáa àmọ́ ǹjẹ́ dáwà débi máa lọ tọpinpin máa lọ fi mú fúnlẹ̀ máa lọ gbọgbẹ́ dúró ní ẹnìkan máa lọ ráyàn pélé lọ wò áà ní kí n bá ṣe irú dáwà bẹ́ẹ̀ ọlọ́run ọ̀ràn o ànábì ọ̀ràn o ìlànkà yìí o sallallahu alaihi wasallam. النهي عن تتبع عورات المسلمين والتجسس عليهم من ذلك نباب يمين ọlọ́run àtàlẹ́gbẹ̀ẹ́ kọ́ a máa fi mú fúnlẹ̀ máa wádìí tó tó tó tó nípa mùsùlùmí ọ̀dà asáàlùsà ẹlẹ́kẹta uqubatu man fa'ala dhalika anna Allaha yafdahuhu wa yubhiru lin-nasi ma yasturuhu anhum ẹ̀yà bá wáyé fún tí ọba gbọ́ kọ́ máa rẹ̀ o nínú ìyàtọ̀ lọ́wọ́ ọkọ̀ fi jẹ ní tọ́ba kún ní o máa tọpinpin èèyàn láyé òun ni pé olúwa òfin tí wọn náà daṣọ bò ni yóò gbé hàn ara yé tó sì ń ṣẹlẹ̀ láyé lónìí náà ẹlòmíì náà mà ó rò páwọn èèyàn ní tẹ̀lé òun débi òun ti lọ ṣe ń tóun ní wọn má máa ṣe àwọn èèyàn náà ti ká òun náà ọdún sórí lẹ́ẹ̀kì torí náà inú ìyàtọ̀ lọ́nkọ́ máa fi jẹ ẹ̀yàn bá jó ní tọpinpin òun pé njẹ́ òun náà lọ ń da sọ́ọ̀bù tó ọ̀fẹ́ kẹ́nìkan máa ní ọlọ́wọ́n ọ̀nà sáyé o ẹ dákun lọ́mọ ẹ jẹ́ á máa máa balance ìdí ọlọ́wọ́n tó fi á gbé mákọjá rẹ̀ á ó ṣe wá sí ó pe àwọn èèyàn àti kánú síra yìí náà ní òpìlẹ̀ ẹ̀sìn ní al-amru bil ma'rufi wan-nahyu 'anil munkar máa pe àwọn èèyàn pé ntọ́lọ́ fẹ́ ni ẹ ṣe ètò ọba rí tí wọ́n ń ṣe tí ó da ọkọ̀ ṣe wá sí ègéǹsì rẹ̀ ẹni ọba lágbára àti stọ́ọ̀pù rẹ̀ ó stọ́ọ̀pù rẹ̀ àmọ́jẹ́ yìí ń gbé bí bá a ti báyé dé lónìí bí a máa tọpinpin àwọn èèyàn ká máa ká máa interpret àníyàn wọn àrò ọ̀nà tọpinpin o àti rí i pé ó dérú fìlà báyìí àwọn tí máa dérú fìlà báyìí mọ̀ ẹ̀rí ni nígbà tí ẹ̀rí ẹ̀rí rúrin tó rìn ní àwọn báyìí ni máa rìn Ya, ìyá ẹ̀dí máa bí wọ́n lọ àwọn kìnínní ní máa lọ bẹ̀ máa ìntàpírìtì àní àwọn èèyàn ìtàwọn òòrùn àbúrò àìsí tó ń ba ẹlòmíì jẹ lónìí kò sí ní tí ò lè rìkọ́dù sàlámù alẹ́gùn lórí fóònù ó ti tẹ rìkọ́dù a ẹni ọ bá fẹ́ lórí rédíò yọ lórí rédíò yọ lọ sọ gbogbo ayé. ọ̀rọ̀ orí fóònù yìí sọ̀rọ̀ orí rédíò ọ̀rọ̀ orí fóònù yìí sọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì bọ́bá tiẹ̀ wá ní á ẹ̀dá kan ọ̀rọ̀ yìí o mo fẹ́ kẹ́ lómi inú tó gbọ́ ẹ̀kọ́ ìsìlámù láti lọ́dọ̀ àwọn àlùfáà wa nù pẹ̀lú wá wá ọ sọ one on one. ọwọ́ adórí ayélujára adórí íńtánẹ́ẹ̀tì èmi náà ní tọ́lọ́run ló ń ṣe ọlọ́run kọ́ ọ ọlọ́run kí a máa tó àṣírí àwọn èèyàn dákun ẹja ama eléyìí ẹja ama àwọn ẹ̀kọ́ ìsìlámù kọ́dà bá a bá máa pè èèyàn sójú ọ̀nà tọ́lọ́run náà ètò pínpín àwọn èèyàn máa wá bo wọn kù sí máa wo fásitì wọn kò sí ní ọ̀nà tọ́lọ́run rẹ̀kọ́mẹ́ǹdì fọ́ òfin pè é sójú ọ̀nà tọ́lọ́run ọlọmọta ṣàtúnṣe gbogbo wa o forí ẹsẹ̀ wa jọ wa o kọ wa já gbọ́ ká gbá kákó ní tọlọ lóhùn ọ̀fẹ́ ká máa ṣe gbọfẹ وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين